dèdè bówó béèyàn bá fẹ́ yá ṣe pọ̀ tó owó náà ni dèdè owó iye fọ́ọ̀mù téèyàn gbà yóò ṣe tó bí kéèyàn fẹ́ yá four hundred thousand èèyàn gba fọ́ọ̀mù four thousand bí kéèyàn fẹ́ yá eight hundred fọ́ọ̀mù eight thousand ṣé pé bá ń ṣe àgbékalẹ̀ tí wọ́n rò pé ǹjẹ́ eléyìí wọ́n ṣe léde ti ṣẹ̀ríà eléyọ̀ jẹ́ aláwọ̀kọ́ ẹ̀kejì ọmọ ẹ̀kọ́ṣẹ́ tó jẹ́ pé ó wọ́n mú lọ láti máa kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ títí ọ̀nkọ ọ̀nkọ ọ̀nkọ láì títí ìsanwó iṣẹ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n mú lọ kọ́ṣẹ́ ṣàdédé lọ́ba bẹ́ẹ̀lú gbó lọ sá lọ tí wọn ò sì rí mọ́ láì sí ìsanwó kankan bẹ́ẹ̀ lọ́gá ò ti fún ní àyè àti sọ pé ìjọ̀ǹda ó yá o wípé kí ni ìdájọ́ irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ fún ẹni ọ̀hún lábẹ́ ìṣẹ̀lẹ̀ Islam ẹ̀kẹta láti ọ̀tà wọ́n ní kí ni ọ̀nà àbáyọ fún ẹni tó jẹ́ pé ó ń dìmọ̀ obìnrin tí kì í ṣe lẹ́tọ̀ ẹ̀ nínú oṣù Ramadan títí tó fi jẹ́ pé nǹkan ó jáde ní ara rẹ̀ wípé kí ni ó jẹ́ ọ̀nà àbáyọ الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته من هو موفي إليك يا سلام تبقى له أو على قال kéèyàn jẹ́ ẹni tí ó máa ṣèrànlọ́wọ́ fún ọmọlàkejì nígbà tó bá ní ìkápá àti ọ̀nà àti ṣe bẹ́ẹ̀ fún ọmọlàkejì rẹ̀ bá wà fún torí ẹ̀ ni olú ẹlẹ́dàá sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ẹ máa ran ara yín lọ́wọ́ lórí àti máa ṣe dáadáa lórí àti máa bẹ̀rù Allah ṣùgbọ́n ẹ má ṣe ran ara yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti dìtẹ̀sófin Allah nínú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí alimam Muslim tó gbé jáde anábì ni man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al ẹnikẹ́ni nínú yín tó bá ní agbára láti sọ ọmọ ìyá rẹ̀ láǹfààní kó yà sí bẹ́ẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé kẹ́nìkan lówó kó yá ni tí ò lówó lówó láti gbọ́ bùkátà tó dé sí tó fi bùkátà àti yọwọ wọn bẹ nínú ọ̀ràn rẹ̀ ní lọ́wọ́ táwọn méjì mẹ́ta bá wá péjọ láti ṣèrànlọ́wọ́ ìyánilówó ìkúnni lápá fẹ́ni tó ṣe pé ní bùkátà sí kọ́ yáwó nígbà dáadáa tó pọ̀ ni wọ́n ti fún ṣùgbọ́n dáadáa yìí ń ṣe ní ọ̀jẹ̀ dáadáa lábẹ́ òfin ṣẹ̀ríya tó bá ṣe pé àlùgbà òfin tó jẹ mọ́ àyára ẹni lówó eléyìí tó ní í ṣe pẹ̀lú pa yá lówó iye tó yá gẹ́lẹ́ òun ni ó padà lọ́jọ́ tí ọba dọ̀wọ́ padà nítorí pé èlé ó kéré ní tàbọ́pọ̀ haram lòfin ṣẹ̀ríà ńlọ́pẹ́ olú ẹlẹ́dàá wa ó ní kúló rìdá láyé alladhina yaquluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع wa harrama rìbá ربا، ni rìbá gbogbo níjọba agbéni lọ síbi rìbá agbọ́dọ̀ jìnnà sí rìbá tó bá wọnú owó ó lè ṣe pọ́ dá wa lójú gidi wípé rìbá wọ bẹ̀ yóò sọ̀rọ̀ owó bẹ́ẹ̀ dè wọ̀ ó sì lè jẹ́ nǹkan tá à ń ṣe iyèméjì nípa pé ṣé rìbá ń bẹ ń bẹ àbí ò sí rìbá ń bẹ òfin ṣẹ̀ríà kan wá sọ pé ash-shakku fi rìbá ash-shakku fi ziyadati katahaqquqiha táwọn bá ń ṣe èméjì nípa pé sílè ti wọbẹ̀ àbí ọwọ́bẹ̀ ọ̀dà bíi ipa àti màdájú pọ̀ wọbẹ̀ náà ni. torí ẹ̀ gbogbo tí abala ń ṣe á gbé lọ bá àwọn tó bá mọ̀ nípa ẹ̀sìn Islam àwọn tó tí ò ní ṣe pò bọyọ̀ fún wa àwọn tí ń bẹ̀rù ọjọ́ tí ọjọ́ kan ọjọ́ kan tí wọ́n dò níwájú Allah láti rojọ́ nípa nǹkan tán gbélé ayé ṣe nǹkan sọ fáwọn èèyàn nípa ẹ̀sìn Allah ká sì wọ́n lọ́nà ní àbáfọ̀nàmọ́ wọn. torí ẹrú cooperative cooperative ni kò bá dáa púpọ̀ kọjá wípé kò ní jẹ́ pẹ́ nínú ẹni tó bá ń kópa nínú cooperative yóò kọ́kọ́ síwájú ya cooperative lówó kan sílẹ̀ kó tó wá di pé torí ti sọ wípé yóò ya ẹgbẹ́ níye kan ìyá ọba wa ya ẹgbẹ́ àti rẹ̀ sọ eléyìí ní tán nǹkan táyìn kan béèrè lówó fọ́ọ̀mù torí pé cooperative ẹ̀ bá pè ní islamic ní tá a mọ̀ tí wọ́n sọ fún wa pé máa ṣẹlẹ̀ ńbẹ̀ tó bá yí padà ní ká béèrè yín o hmm. ìní wípé ìwọ kọ́kọ́ dáwó kan owó tó dáhùn bíi five hundred thousand ọ wà láǹfààní láti yá one million so five hundred thousand tí wọ́n fún wọn ọ̀ọ́dá ọ̀yá wọn ni ìdí tá a fi pọ̀ ọ̀yá wọn ni pé ń tọ́tọ́ bá gbà padà ojúlówó owó rẹ̀ kọ́ lọ́gbà iye rẹ̀ lọ́kàn gbà lábẹ́ òfin ṣẹ̀ríyà owó tí mo kó fún yàn tó jẹ́ pé níjọ́ tí mo fẹ́ gbà padà ojúlówó rẹ̀ kọ́ ni mo gbà òun gangan kọ́ ni mo gbà iye rẹ̀ ni wọ́n kàn fún mi mo yá wọn ni torí ẹ̀ ìwọ yá wọn five hundred kó o lè bá a àti àtàtàrà rẹ̀ yá one million so rìbá ni wọ́n ń pè lẹ́yìn lábẹ́ òfin ṣẹ̀ríyà kò bá jẹ́ pé níjọ́ tó dà padà one million tó yá náà lọ́ọ́ dá padà ṣùgbọ́n àwọn ò ṣe yá ọ láì jẹ́ pé wọ́n dà nǹkan kan tó bá yẹ pé wọ́n yá ọ láì jẹ́ pé wọ́n ti kọ́kọ́ yá ẹgbẹ́ nìkan kan kò bá jẹ́ islamic lóòótọ́ ọ̀rọ̀ ti fọ́ọ̀mù yẹn kò wọ́n bá tún jẹ́ pé nǹkan mìíràn nítorí pé fọ́ọ̀mù náà tẹ́tún ní kí wọ́n máa gbà àkọ́kọ́ náà àrùn láti kọ́kọ́ dání mọ́lẹ̀ kí ni ọ̀rọ̀ kéékèèké àrùn kéékèèké tó agorí ẹ̀ tá a máa dáhùn lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ náà. wọ́n ní ẹnìkan wọn lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ṣùgbọ́n kó tó di pọ́kọ́ṣẹ́ yanjú gbòmìnira ọbẹ̀ lùgbọ́ sákò lọ́dọ̀ ọ̀gá wọ́n ní báwo láti ṣèpè lẹ́yìn láti ṣèpè bá wọ́n sáúsá náà kí ni nǹkan tí ẹ wá ń béèrè nípa owó iṣẹ́ kò tí sanwó iṣẹ́ tí ọ̀gá ti sanwó iṣẹ́ yín tẹ̀yìn kọ́ ẹ ti dá mọ́jàmọ́ pé ó sanwó iṣẹ́ lórí iṣẹ́ tí ń kọ́ ó lè kọ́kọ́ san kó tó di pẹ́ kọ́ ó sì lè san láàrin ìgbà tí ń kọ́ṣẹ́ lọ ó sì lè jẹ́jọ́ tí ọba gbòmìnira ní ọ̀sán kò tí ì ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta eléyìí túmọ̀ sí pé ọjà yín lówó yóò san tó bá di jọ́gbọ̀n dàgbéyàmù àyàfi tẹ̀yìn bá yááfi rẹ̀ wọ́n lẹ́ni tó dì mọ́ obìnrin olóbìnrin ní ọ̀sán Ramadan títí tí ó fi damira àtọ̀ fi jáde lára rẹ̀ kò bá jẹ́ Ramadan kò bá má ṣe Ramadan obìnrin tí kìí ṣe ìyàwó rẹ̀ kìí ṣẹrú tó oníkàpálẹ́ lórí ìsìláàmù ọgbà kọ́ fọwọ́ kàn la dépòdépò pò dìmà ìbàjẹ́ àti aburú eléyìí tí ń ṣẹlẹ̀ láwùjọ má kó mú ọ máa wo nǹkan tó lù wá lẹ́sẹ̀ ní nǹkan tó ṣe wípé nǹkan jábútẹ́ wọn náà máa lùgbà Allah wọn máa rọ́ lẹ́sẹ̀ wọn máa ṣàìdá wọn máa ṣàbúrú lórúkọ páyé ń ṣe bẹ́ẹ̀ kò burú jẹ́ kọ̀dà. ìwọ obìnrin náà tó gbára rẹ kalẹ̀ tí wọ́n ń dì mọ́ ọ sọ̀rọ̀ rẹ di mẹ́ta ìpínlẹ̀ sọ̀rọ̀ rẹ tó ń ranù àgbáyé torí pé ó ranù àgbáyé ti rí ìta gbangba náà ni hmm. wọ́n ti ń dì mọ́ ó túmọ̀ sí pé kò sí èsì tọ́ba lórí ẹ tí ọba lórí ẹ hmm. àyàfi bí ìgbẹ́ ìgbẹ́ tó ṣe tí wọ́n yà kalẹ̀ kò sí èsì tí ò lè balẹ̀. wọ́n wá di mọ́bìnrin olóbìnrin títí tí àtọ̀ fi ń jáde lára rẹ̀ kọ́mọ̀sí rọ́mọbọ́ọ̀nà ọ̀daràn ni ọ́ ká tó wá pé rọ́mọbọ́ọ̀nà ń lórí àwọn béèrè rádaràda tí ò nítumọ̀ lélẹ́yìí béèrè rádaràda tí ò torí pé mùsùlùmí máa ń bẹ̀rù Allah ìyàwó rẹ tó jẹ́ ìyàwó gan ṣé bójú mu ìmú kò dì má bẹ́ẹ̀ lóde hmm. níbi ti máa obìnrin tí kìí ṣe tiẹ̀ tó jájèjì sí ọ tí wọn náà jájèjì sí kí ló ti fẹ́ rò lẹ́jọ́ níwájú olúwa ẹlẹ́dàá wa kó tì ọ́ débẹ̀ tó bá ti jẹ́ ọ̀gbìndà òkèèyàmù nítorí wá sí bẹ́ẹ̀ lásìkò tí ń sọ sùyàmù sùyàmù rẹ̀ bàjẹ́ yóò sùn sùyàmù yẹn padà lẹ́yìn Ramadan yóò sì tọrọ àforíjì kò sí kàfàrà lórí ẹ̀ nítorí pé kìí ṣe ìbálòpọ̀ ló ṣe kìí ṣe pé abẹ́ wọnú abẹ́ ìní àtọ̀ fi jáde àtọ̀ jáde ni látara nǹkan tó ṣe tí ò tó ìbálòpọ̀ yóò san fìyàmù yẹn padà yóò sì tọrọ àforíjìn. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. lórúkọ yín ẹ dín pé.

Àyẹ́kùnrin ṣe, wà lè kùn sàlámù ọ̀fún ìrìnàjò. Hello? Ẹ Alhamdulillah. Ẹni tó ra ẹ̀rọ alùpùpù fún yàn lórí pé òun ti ta fún, yóò máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀. Wọ́n ṣòwò sí mílíọ̀nù kan ṣùgbọ́n ní tó ra ẹ̀rọ alùpùpù lòun lówó tó ń lè dálẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n ọmọ san ọgọgọ́rùn-ún ẹgbẹ̀rún fún lóṣooṣù a sì jọ fẹnu kò sórí bẹ́ẹ̀ lọ́nà tá a wá nígbà fi lùgbà òfin Allah òun náà ní ká gbà pé níjọ́ tá a ti gbé ọ̀kadà yìí fún lórí iye pàtó tí ó san fún wa ká mọ̀ pa ti ta fún a ti ta ọ̀kadà fún yányá nǹkan tí a nígbà lọ́dọ̀ rẹ̀ lówó wa tó bá ṣẹlẹ̀ pé àti sanwó yìí ọlọ́ tíkọ́tíkọ́ ọ̀sán láwọn oṣù kan kọ̀sán láwọn oṣù mi a lẹ́tọ̀ọ́ láti gba mọ́ṣínì padà lọ́dọ̀ rẹ̀ nítorí pé a ti ta àti ta nù ẹ rí tó bá gbé búrẹ́dì la ta fún un lórí pé ọmọ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ tọ́wọ́ ṣẹlẹ̀ pé ọ̀kan nínú àwọn àkókò tó dápọ̀ òun fi sanwó kò rówó san ó sì ti jẹ búrẹ́dì kí lẹ̀ bá gbà padà òun náà làpèjúwe nǹkan míì tẹ́ bá ta fún yàn jọ́tẹ́ bá ti ta fún ó ti di tiẹ̀ èyí tẹ́yìn pè ní hire purchase tẹ́lẹ̀ pé ẹ̀ta fún ẹ̀ta tán ẹ máa gbowó lọ́dọ̀ rẹ̀ tí bá wọn kó pọ̀ nǹkan tí ó fi sanwó pé ẹ wàá bẹ̀rẹ̀ sí ní halẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àdúrà tẹ́yìn náà ń ṣe ní kọ́mọ́rì san hmm. kẹ́ ẹ lè bá gbowó kẹ́ ẹ tún gba nǹkan yín padà òun gẹ́gẹ́ bí ìwọ̀fà bẹ́rù tó ṣe pé ọjọ́ yín lówó tó gbọ́dọ̀ san túláàsì ó ti ra ọjà yín owó lókùtì ọ̀sán fún yín ó tọ́ sí yín níjọ́ tẹ́ gbé maṣíìnì fún un nítorí ìbẹ̀rù ìwà àwọn ọmọ òde òní tó ṣe pé ọgbà mọ́ṣíìnì lọ níjọ́ náà lọ́mọlúàbí ma tọ́ba kan kọ́ sanwó bá máa ha torí ẹ̀ nkẹ́tẹ́ lè ṣe níjọ́ yẹn ni pé kófin kankan dógò máa gbé mọ́ṣíìnì lọ mú ti ta fún un àmọ́ ọ̀rọ̀ owó tó san fún mi ọkàn mi ò balẹ̀ fi nǹkan kan dógò tó náà níye lórí bí irú owó tó jẹ mí bí ilẹ̀ bí ilé kọ́ lọ gbéwèé wọn wá wọ́n bá ti sanwó wa tó bá ti pé ó lọ gbéwèé rẹ̀ kọ́ máa gbé lọ. ẹ rí i pé tó bá fẹ́ ṣèjàmbá kò ní í ṣe nínú àwọn nǹkan tẹ́tùn sọ́ra fún ọlọ́ni pé àrùn ìgbà tí ń sanwó lọ kárí pé owó yẹn ọlọ́tíkọ́tíkọ́ láàrin kan ẹ wá ń sọ pé two hundred thousand tó kù fún ọlápò fowó ìfalẹ̀ ó ti di two fifty rìbánu òfin ṣẹ̀rí àkọ́faramọ́ níta bá ti tà fún yẹn a ti tà fún èlé ọ̀gbọ́dọ̀ gorí owó rẹ̀ láàrin ìgbà tí ń sanwó eléyìí ń ti ṣe jẹ́ ẹlọ́rúgbọ́ ní ọ wáàlẹ́gùn sọ́rọ̀ mùsùlẹ̀ ó bẹ̀rẹ̀ ọdún pẹ̀ láti ilé rẹ̀ ní pápápá Ọ̀dá, ọdí ayé ọmọdé ṣe ẹlórúkọ yín o ẹlórúkọ yín o wa alaikum salaam wa rahmatullahi wa tó kọ́ ní ẹjí ń pè hello a ń gbọ́ yín orúkọ yín bí i tí a ti ń pè o nẹ́tọ̀ọ̀kì ọdọ́ yín ọ̀dá ìgbìyànjú ẹ̀kọ́dà náà ṣe ẹni tó kú tí àwọn ẹni tí wọ́n jọ pa àwọn lèèyàn kú fún wọn yarí wọn nílé làwọn fẹ́ sin sí ṣé wàá lè ti torí rẹ̀ kẹ́ pátì kẹ́ pa ìdàpọ̀ ń bẹ̀. bẹ́ẹ̀ ni lábẹ́ òfin ṣẹ̀ríà orí tẹ́lẹ̀ ẹ̀ka máa sin àwọn òkú wá sí kì í ṣe pé ká sin òkú sílé. ẹ̀yin wàá ní tìtorí pé ẹ sọ pé kí wọ́n sin sórí tẹ́ àwọn mọ́fà akẹ́kọ̀ọ́ rí wọn láwọn ò ní sin bàbá àtàwọn sórí tẹ́ ilé làwọn ò sin sí kẹ́yìn náà wàá tàtàrà bẹ́ẹ̀ kẹ́ dunra yín ládàá ṣe ṣe sọ̀látul janaza sí òkú yín lára. nítorí pàdé tànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé ńgbà tó kù bá kú tá a bá kópa nínú ṣíṣe sọ̀látul janaza sí lára á láǹfààní àti gbalada kan wọ́n pè ní qirat wọ́n bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa báwo la ti fẹ́ pé bùbó qirat wọ́n dàbí òkè ńlá akramakumullah ẹgbà wá wà tó tún tọ́ka sí pé bí òkè Uhud tí ọba wa jẹ́ pé rúládà yìí ni wọ́n ti pè bùbù kalẹ̀ bí ẹni tó bá kópa nínú sọ̀láàtul janaza wọ́n fẹ́ sin òkú wọn sínú pálọ̀ wọ́n fẹ́ sinú sí sínú yàrá kò yẹ kó díẹ̀ mi lọ́nà níbi àti kópa nínú sọ̀láàtul janaza nítorí pé ẹni tó kù bàbá dàálẹ̀ ta tún sà nínú ìwọ rẹ̀ lórí mi gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí òun ní kí tó kú kí n kópa nínú sọ̀látì ìjànáza fìlàrù pàápàá jùlọ ó lè jẹ́ pé ìwọ yìí náà ló dúró déédéé àtẹlómi àtẹlómi àtẹlómi táàfin ríyàn bí ogójì nínú àwọn tó ṣe sọ̀látì ìjànáza fìlàrù tó ṣe pé olúwo ní sáláì gba ìpẹ̀ tí wọ́n bá tọrọ fún torí ìdí eléyìí ẹ má dùnra yín ládàá ẹ sì má dùn kú láǹfààní pé kẹ́ ṣe sọ̀látì ìjànáza fìlàrù tó bá tí wọ́n ń gbé lọ sí ilé tí wọ́n fẹ́ sí sí lẹ́yìn òní tẹ̀lé wọn ẹ má tẹ̀lé wọn lọ bẹ̀. wáyé o ká sin òkú sórí tẹ́ iná lòfin ṣẹ̀rí àmúwa eléyìí ò túmọ̀ sí pé tẹ́ bá sin òkú síbòmí bóyá lẹ́yìn bóyá nu pálọ̀ rẹ̀ bóyá yàrá rẹ̀ já nàmà ní ọwọ́ kò túmọ̀ sí bẹ́ẹ̀ o mm. so ṣùgbọ́n òfin ọ̀wọ́ kò sí kan tó ṣe fojú tẹ́ńbẹ́lú mm. kò sí kan tó ṣe fọwọ́ jábútẹ́mú gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ tẹ̀lé gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ sọ torí tí wọ́n bá pẹ́ léyìí tí tí wọ́n pa tán ti kí ní kù hmm. kò ní kù kankan mọ́ bí ìtọ̀hún tó ń ti fi pa gbogbo ẹ̀sìn ti pátápátá ni wọn náà padà dà. Hmm. zero eight zero eight five six seven seven seven two six zero eight zero eight five six seven seven seven two six plus two three four eight zero eight three two nine three eight nine six wa aleykum salaam wa rahmatulah. ó kọ́ ìwé ẹ̀sìn pé. ìbéèrè yín pápá pa pé ìbéèrè ìbéèrè kejì. ìbéèrè kejì ni pé mhm. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé mhm. òjò sábà ní bùkátà tá máa ń lọ́ọ̀yìn múlẹ̀ ìmáàmù. Mhm. wá ń bì ó ṣẹlẹ̀ àwọn àkọ́kùn àwọn ṣàlàyé pé tí wọ́n bá ìmáàmù wọn tí kò sọ tó máa ń láìsàn máa rọrùn lẹ́yìn tó kí ẹ ṣàdá wà láàrin ló yẹ pé bàbá yẹn sọ pé kò ní gbúná ti rí pé tí àwọn àwọn táwọn tẹ́ sí lánàá ju àwọn àwọn fún wọn fáwọn. ó ti yé ó ti yé ó ti yé ó ti yé. ayékùnà ah, ṣe hello kan yóò. hello. orúkọ mi yẹ sí ń pè ọ́. Fáàlégún Sọ́lọ́run. Ìbéèrè yìí. rẹ̀ pẹ̀lú yẹn. alhamdulilayi ẹni tó ṣe béèrè látọ̀yọ́ nípa pé owó ìyá gbọ́ owó ọlọ́mọ alé owó ọlọ́mọ oṣù owó pọ́kọ́télọ̀ owó pọ́mọkàárò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé ìtàn máa ń gbà tó bá fẹ́ ṣe tó bá fẹ́ so igi tán fẹ́ fẹ́yàwó sára ń tẹ́sán islam mú wa náà ni àkókò ẹ̀sìn islam sọ pé kí wọ́n gba gbogbo owó yẹn lọ́dọ̀ àwọn èèyàn àwọn èèyàn àwọn náà ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nítorí kí à ń fọmọ lọ́kọ ọmọ ń lo ààyè rẹ̀ kó lè bàa lárinrin kó lè bàa já sí pé ìwọ náà mọ rírì ọmọ tí wọ́n fi fún ọ ọkàn ní gbà bí ìgbà tó ṣe pé ọkàn gbọmọ ewúrẹ́ ló gbé sápò lọ́dọ̀ ìyá rẹ̀ kó lè bàa mọ tó máa fífẹ́ tó fẹ́ẹ́ lábẹ́ òfin ṣẹ̀rí àárí tá a lè gbé e sí òun náà ni pé gbogbo ẹ̀ náà ra sọ̀dáàpì nítorí pé òfin ṣẹ̀rí àsọ fún wa pé gbogbo owó tá a bá ná lórí obìnrin ṣáájú kó tó di pàfẹ́ ara sọ̀dáàpì náà ni torí ẹ̀ ká máa jẹ pa kan àtakò wọn lé akàn sọ̀rọ̀ adẹnìkan tó yẹ pé gbogbo nǹkan náà ni ò ní dáa owó ọkọ tí lọ owó ọkọ san gbogbo ẹ̀ san gbogbo ẹ̀ kò sírò rẹ̀ kò sírò rẹ̀ ara sọ̀dáàpì tó san ni so nítorí pé eléyìí máa ń jẹ́ kí ẹ rí i pé láyè sìn tó ń ti gbogbo sanwó gbá sanwó àwo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò níbẹ̀rù àwà hmm. ọmọ náà ni wọ́n tún padà kọ́ lẹ́ńkọ̀ kọjọ́ kan tí wọ́n bẹ títí tí wọ́n yarí hmm. torí ẹ gbogbo tí san náà èlò náà ni èlò ni hmm. èlò ni gbogbo ọmọ tí wàá láhùn gbogbo mi náà ò ju two thousand náà lọ wọ́n ní kọ́ san òwò ọmọ kàárò ó sì yóò kà fún ọbẹ̀jọ́ <laughs> kù tó bákan náà ní lè má mú àwọn wọ́n fẹ́ràn kan máa rọ́ọ̀sọ̀ láti lẹ́yìn wọn láti ti máa tó lábẹ́ òfin ṣẹ̀rí àwọn tí ò bá sí bùkátà fún so bídí àní kọ̀bọ̀ òfin ṣẹ̀rí àmú gánà sí ọlọ́wọ́ rọ́bánà ọlọ́kọ̀ọ́ ìyẹn tá lẹ́ ń ké fún ṣe báwa táwa ní mọ́síláṣí náà jù báyìí lọ à ń gbóhùn lè má mú àbùkátà fún ọ̀rọ̀ so wọ́n á ní bàbá ìmáàmù táwọn yarí ní lọ́dọ̀ àwọn àfáà táwọn ti kéwú wọn sọ fáwọn rí bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kó lẹ́pẹ́ wọn sọ fún yín rí torí pé ẹ̀kọ́ kí ó débẹ̀ tẹ̀ fi tilẹ̀ kí ó lẹ̀ so nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe òun náà ni pé ní ọ̀yọ́ ń bẹ̀ àwọn tó mọ̀ nípa ìsìn Islam wọ́n pọ̀ àwọn tó lọ kẹ́kọ̀ọ́ tó jindò wọ́n pọ̀ lọ́yọ̀ so ẹ lọ pẹ̀lú bàbá ìmáàmù kò fàjà kò nídìí pé ká máa sọ pólódò bàbá bàbá nímà ṣùgbọ́n wọn ọ̀kọ́ débẹ̀ ẹni tó ṣàlàyé fún yín nítorí nùbí tí ó yẹ ẹ̀yìn tí ó yẹ àwọn náà ẹ lọ bá wọn nínú àwọn ẹni tó wà lọ́yọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ kò bùkátà kẹ́ wọkọ̀ wọ́n bá yín yanjú rẹ̀ ní rọrùn insha allah wọ́n ní láti Gabon ẹni tó yẹ nìkan lówó tó wọ ètò apẹ owó yìí ti gba sísan ó ti lé lọ́dún márùn ṣùgbọ́n ẹni tó yáwó kò sanwó sẹ́ni tó yáyàn lówó kó fi sábẹ́ pọ́ùn ti fi ṣe sàrà ni àbí báwo tó pin ìgbà tí ò bá sọ pé ń bùn gbèsè yẹn ṣẹ́kù díjọ́ gbẹ̀ngàn kìyàmù ká sì sọ́ra fáǹjẹ gbèsè fẹ́rí gbèsè ń nínú nǹkan tí máa kó báyàn tí èdè kéèyàn ọ̀rọ̀ náà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà ni ẹni tí ń jẹ gbèsè lọ́dọ̀ ẹnì kan tún jẹ lọ́dọ̀ ẹlòmíì ó tún jẹ lọ́dọ̀ ẹlòmíì kò tẹ́ ronú pọ́n wọn san à wàláhì kò ronú pọ́n fẹ́ ọ̀rọ̀ náà lọ́jọ́ gbẹ̀ndàlùkìyàmà nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí alimami Tirmidhi tí wọ́n gbé mọ́mìnì ni o hmm. ẹ̀mí rẹ̀ wọ́n fi dógò hmm. sára gbèsè rẹ̀ kò ní rí ìtúsílẹ̀ títí tí wọ́n fi bá san gbèsè wọn. Hmm. ẹ dákun kí aláàmà jẹ gbèsè sí ẹni tó bá jẹyàn lówó tètè san má sì yáwó láyé pẹ̀lú ẹ̀mí pé ní san. nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam wọn lẹ́nikẹ́ni tó bá yáwó olówó pẹ̀lú àníyàn pò wọ́n san Allahu ọba san ẹnikẹ́ni tó bá yáwó olówó pẹ̀lú ẹ̀mí pé màá jẹ́ lájẹgbé ni olùwọ́ parun hmm. torí ẹ ẹ̀rí kí nǹkan ṣẹlẹ̀ mí hmm. wàláhì nǹkan ṣe gan òun náà rójútu ọ̀rọ̀ rẹ̀ hmm. torí pé owó olówó ti ń gbà owó olówó ti ń gbà owó olówó ti ń gbà àníyàn pé òun ní san padà ni olùwà wa ń kó parun ba ìparun ba lọ́nà tó mà àtọ̀nà tí ó mà torí ẹ jẹ́ ká kọ́kọ́ sọ́ra fún gbèsè pátápátá ká má jẹ gbèsè àfi tó bá pé túláàsì túláàsì ló mú wa táà fi ń lọ jẹ gbèsè tá sì ti jẹ gbèsè ẹ jẹ́ ká kọ́ ọ́ lẹ̀ ẹ jẹ́ ká kọ́lẹ̀ láàrin àwa àtẹnitọ́ yá wa torí kò ní sáyè fún àríyànjiyàn ká sì máa sánà bá ti ṣe sán ká jẹ́ kí ìyàwó wọ́n mọ̀ káwọn ọmọ wọ́n mọ̀ káwọn mọ̀lẹ́bí wọ́n mọ̀ torí pé kú wà ikú sì lè wá lójijì olú ẹlẹ́dàá kọ́ gbogbo wa san gbèsè rẹ̀. ẹ lórúkọ yín o. hello. wàhálà sọ́dọ̀ ọ̀rọ̀ ṣàtúnṣe lọ́wọ́ tó wọ́n bá ní ẹni pẹ̀lú. náà ìbéèrè yín.

pé àwọn ni wọ́n bá wọn báyọ̀ fi owó yẹn ṣòwò àmọ́ èèyàn dèrò èèyàn dèrò gbogbo iye tí ó bá ṣẹ́kù lówó yẹn wọ́n mọ yẹn wọ́n mọ jọ wọ́n pèsè nìyẹn ǹjẹ́ ilé yóò tọ̀nà ní àdó òfìṣẹ́lẹ̀ alhamdulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ tẹ́ ṣe nípa pé bàbá yìí kó tó kú ó ti pín dúkìá rẹ̀ kalẹ̀ ṣàdédé nígbà tó kú lẹ bá ìwé tó kọ kalẹ̀ lágbájá kó mú nǹkan báyìí dóòlà kó mú nǹkan báyìí tàmẹ̀dọ̀ kó mú nǹkan báyìí. àǹfààní kẹ́yìn tí wàá gbẹ́sìn islam yìí ẹ̀mọ́ pé kò sí fún wa láti pín ogun wa kalẹ̀ kó tó di papò. ẹ wá pàkíyèsí àwọn yòókù tẹ́jọ jogún àwọn takú wọn lé wọn ní nǹkan bàbá wọn ti ṣe unchangeable báwo ni ká ti ṣe. lábẹ́ òfin ṣẹ̀ríà kò sí ẹni tó mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú òun tàlẹ́ni tí ó kù lẹ́yìn ìgbà tí bàbá kú ipò wo ni wọ́n sì wà lẹ́yìn ìgbà tó bá kú àti kó tó kú kò sẹ́ni tó mọ̀ talẹni tó kù ó lè jẹ́ pé kí wọ́n tó kú pẹ̀lú ọjọ́ kan làwọn ti kú tí wọn ò ní sọ fún ọ nítorí kọ́ má bàa jẹ́ pé gbígbọ́ pé ọmọ rẹ báyìí tó wà ń bí báyìí ó fò kù yọ padà sí sábàbí ikú tiẹ̀ náà tó kù lọ́la bákan náà ó sì ṣe é ṣe kọjá pé ìwọ ọmọ ipò wo ni wọ́n wà nígbà tó bá kú ó ṣe é ṣe kọ́lẹ́pẹ́ nìkan ni wọ́n ti fi Islam sílẹ̀ kó tó di pé ó kú ipò wo ni wọ́n wà lẹ́yìn ìgbà tó kú ó sì ti kọ́ pé lẹ́yìn ikú rẹ̀ kó tó di pé wọ́n pín ogún rẹ̀ ẹlòmíì ò fi islam lẹ̀ tó báwo ló ti ṣe wá fẹ́ pín ogún ṣáájú kó tó di pé ó kú kò sí nǹkan tó burú tá a bá mọ̀ nípa òfin ṣẹ̀ríà ká kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ báwo la ṣe máa ń pín ogún lábẹ́ òfin ṣẹ̀ríà kọ́mọ̀ bàjẹ́ pé ńgbà tá a bá kú tán wọ́n kó dúkìá wa wọ́n lọ kó fẹ́nìkan pé kó bá wọn pín ẹni tí wọ́n lọ kó fún pé kó bá wọn pín ó lè má mọ̀ nípa rẹ̀ àmọ́ kò náà máa ṣèṣe pò ń máa ń pa rẹ̀ kọ́ bá wọn dábàrú rẹ̀ ẹ̀sìn mọ̀ pọ́rọ̀ owó tó bá ti bàjẹ́ tó dàrú àti tún tòkè rọrùn. bákan náà ó sì ṣeé ṣe kọ́ ẹgbẹ́ tó ń lọ kó fún yun ẹnìkan ni tó ṣe pé ń ti ń bá yàn ń ti ń jowó èèyàn kó tó di pé èèyàn kú tẹ́lẹ̀ tó ṣe pé kò fẹ́ràn èèyàn ó ti kojú bọ dúkìá èèyàn kó tó di pé èèyàn kú àwọn ọmọ wa lọ kó dúkìá fún un lẹ́ni kọ́ bá yín pín lọ́ba di nǹkan torí ẹ̀ táwọn ọmọ yín bá mọ̀ ń pa rẹ̀ táwọn pín mọ̀nà kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pín kíkálukú fi mẹ̀tọ́ rẹ̀ àmọ́ pé ìwọ ló ti pín dúkìá rẹ̀ kalẹ̀ ìfẹ́ ẹnu ló kù kò sí tàbí ṣùgbọ́n àbòsí ló ṣe sẹ́ẹ̀bì ẹni tó kú tó wá pín gbogbo dúkìá fún gbogbo kálukú gbogbo kó wa ó wá yọ ọmọ kan sọ́tọ̀ ó wá sọ pé wọn gbọ́dọ̀ fún ní nǹkan kan nínú tó ń fi sílẹ̀ sáyé àmọ́ nù àwọn bàtà òun òun gbà pé kó mú mẹ́ta subhanallah níbi tó ti fọmọ kan lé mẹ́ta ọ̀fọmọ kan lẹ̀ mẹ́rin ọ̀fẹ́ nìkan ní pé gbogbo àwọn property rẹ̀ tó báńkì òun ni gbà ọ̀wá ni kẹ́ni kò mú bàtà mẹ́ta bí bá ṣe bẹ́rù náà la bọ́ mọ́ ta ni ẹ sọmọ rẹ nínú àwọn ọmọ yìí ọ̀yàn nìkan láàyò ọ̀yàn nìkan ní pọ̀sì olúwa ẹlẹ́dàá wa kò fẹ́ bẹ́ẹ̀ torí ìdí eléyìí báyìí ẹ̀yin ọmọ tí bàbá yín kú tó ti dákún dúkìá rẹ̀ kó tó di pókú ẹ gbà pé bàbá yín ọkàn lo àsìkò tó fi dilẹ̀ láti fi ṣe tí ò ní tùmọ̀ ni ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́kù láyé ẹ gbọ́dọ̀ wá ẹni tí ọba yín tún ogún yẹn pín tí ọba yín pín dáadáa gẹ́gẹ́ bí olúwa ẹlẹ́dàá ti ṣe pálásẹ̀ àwọn ẹni tí bá ń pàkíyèsí nínú àwọn ọmọ ìyá yín pé bẹ́ẹ̀ ní kẹ̀sì àwọn èèyàn dáadáa ni wọn wọn ò fẹ́ kí bàbá yín ó jẹ́ pé àṣìṣe tó ṣe kù yọ bẹ́nu tí wọ́n fi ṣèṣirò fún jọ́ gbẹ̀ndà kìyàmà torí ẹ ẹ̀yin náà má ṣèrànlọ́wọ́ tí yóò fi jẹ bàbá yín o hmm. kọ́ má jẹ́ pé ọmọ ọmọ ọ̀tá kò fún Allah ẹ̀yin náà sì jà ní stampu kọ́ má bàa jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n jẹ ẹ jẹ́ kí wọ́n bá yín tún pín ẹni tó bá mọ̀ nípa ẹni tí àwọn ti sọ pé ó tó ń fẹ́ yá òun fẹ́ fi ṣòwò ni tó ó wá fi ṣòwò owó ó di nǹkan tó ṣe wípé ọ̀dàbàrú ọ̀dàbàrú rẹ̀ mára rẹ̀ lọ́wọ́ àrójó owó àrèrè ṣé ó yẹ kéèyàn ó tún wá dúró pé yọ sanwó èèyàn yọ san mọ̀nà ìbọ̀ yáwó ni hmm. kí ló kàyàn pẹ̀lú pé ó ṣòwò jèrè kí ló kàyàn pẹ̀lú pé ó ṣòwò ọ̀ṣọ́ọ̀tì tẹ́lẹ̀ náà ni tí bá ti ń ṣòwò wọ́n mọ̀ pé bákan méjì ni nínú hmm. ká ṣe ká jèrè nínú ká ṣe ká ṣọ́ọ̀tì kò sì sí òṣòwò kan láyé tí ó sọ fún yín pé gbogbo òwò tó ń ṣe látijọ́ tó ń ti ń ṣòwò láyé òun òfijọ́ kan ṣọ́ọ̀tì rí mm-hmm. òun máa jèrè ní ojoojúmọ́ ni gẹ́gẹ́ bí ó ti ṣe sí òwò tí ó sọ pé gbogbo òwò tó ń ṣe láyé ń tòun àti ṣọ́ọ̀tì ni òun òfijọ́ kan jèrè rí bí ọ̀rọ̀ ajá sèrè yóò jà sí ṣọ́ọ̀tì ọ̀kan kà lè pọ̀jù kan lọ torí délé ìkọ̀fẹ́ kẹ̀yìn ó padà wá já sí bákànbákàn owó yín lẹ́gbà padà ẹ̀ lẹ́tọ̀ọ́ sáti gba nǹkan kan tẹ́lẹ̀ náà èlé lẹ fẹ́ gbà hmm. òfin ṣẹ̀rí àkọ́fara mélèé hmm. kọ́ bá fi ṣòwò kọ́ jẹ́ pé ten million lẹ́yìn ya olúwa ní kówó di hundred million ẹ̀ lẹ́tọ̀ọ́ sáti gba kọ́bọ̀ ń bẹ̀ ti ya ní ten million ẹ gba ten million yín padà tọ́ba wa wù tó finú fẹ́dọ̀ tó bù yín lówó kan láì jẹ́ pé ti da májẹ̀mú tẹ́lẹ̀ kò sí tó burú kẹ́ gbà yun àmọ́ tó bá tẹ bá gbówó nkalẹ̀ gan kóhùn pẹ̀lú yín kẹ kúkú jọ da òwò pọ̀ owó pẹ́yìn lẹ gbówó kalẹ̀ òun lòun ò ṣiṣẹ́ islam farama à ń pè ní almubaraba oní ọ̀lọ́ fowó yẹn ṣiṣẹ́ tọ́ba wa já sí èrè sọ pé méjì sí kan èmi tí mo lówó kó ìdá méjì èrè ìwọ tó ṣiṣẹ́ kó da kan àbí ìwọ tó ṣiṣẹ́ kó da méjì èrè èmi tí mo lówó kó da kan àbá àjọpin lọ́gbọ́gba àbí ìdá mẹ́ta sí ìdá méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní nǹkan tá àti ìmọ̀ èrè owó pàtó lájẹ kó tó di pa parí nǹkan fúnra yín ṣùgbọ́n lè pẹ́ kó tó di pa ẹ̀rì gbà ó sì ṣeé ṣe kẹ́ ẹ fi àti gbà á kẹ́ ẹ fi lé ilé iṣẹ́ kan lọ́wọ́ ilé iṣẹ́ yẹn ọba yín gbà á ṣùgbọ́n yẹn sọ pé wọ́n gba ìdá kan nínú ọgọ́rùn-ún owó tẹ́ fẹ́ gbà àbí kọjá pé àwọn ilé iṣẹ́ ń sọ pé owó yín nǹkan tó wà ń bẹ̀ ẹ ti lè sílẹ̀ fáwọn kó tó dìgbà tí ẹ sì ṣẹ́fẹ̀yìntì àwọn ní ọ̀nà táwọn fi lè máa gba owó yẹn táwọn ọmọ bá yín fi ṣòwò gbogbo àti bá àti dé gbogbo òwò táwọn bá fi ṣe ìdá kan náà ọgọ́rùn-ún rẹ̀ òun làwọn máa mú kò sí nǹkan tó burú nínú ẹlẹ́yìn kò sí tó burú pé bá mi gba owó mi eléyìí tó wà níbi báyìí ìdá kan nu mẹ́wàá rẹ̀ lówó ọ̀yà rẹ̀ máa fowó yìí máa bá mi fi ṣòwò gbogbo èrè yòówù tó bá jáde lórí ẹ̀ ìdá kan nu mẹ́wàá rẹ̀ lówó ọ̀yà rẹ̀ bẹ́ẹ̀ náà ní tẹ́ bá tún jọ sọ pé tó bá já sófò o ò tún ní sáláì gba ìdá kan nínú mẹ́wàá rẹ̀ lọ́wọ́ ọ̀yà rẹ̀ lópin ìgbà tí ọba ti jọ́jẹ́ sábàbí tó fò fi wọnú owó. ayatollah ṣe lábẹ́ ìbéèrè wọn àti ìrọ̀ àdáhùn tán yìí pẹ̀lú yín pé bóyá ìgbàláyé wà láti jẹ́ ká máa fowó ṣòwò tó bá lọ jẹ́ pé àwọn òwò tó jẹ́ pé ó tako ṣẹ̀ríà Islam ni àbí kò jẹ́ ẹ̀ka kò ṣùgbọ́n níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣé yẹn lẹ́tọ̀ àti bèrè pé irú òwò lẹ́ẹ̀mọ sí irú oṣù. tẹ́lẹ̀ ńkọ́ bóun ló sọ ó gbowó lọ́wọ́ mi ó lóun fi sówó ń wá gbẹnu lọ máa tí èsì pín ẹgbẹnu falágbàfọ̀ ó béèrè kí wọ́n fẹ́ fowó ẹ̀ fi torí kíkọ́ mú lọ jẹ́ pé wọ́n ló kó kalẹ̀ tán fi ń tán fi ń pa ẹlẹ́dẹ̀ tán fi ń ra ẹlẹ́dẹ̀ tán fi tọ́tí tán fi sílé ọtí tán fi dálé aṣẹ́wó lẹ̀ tán fi dálé rìbá so irú ẹ̀ náà làwọn báńkì kan pè wá ní báńkì islam arabi tán ti tako islam wọn láwọn bá fowó rẹ̀ sọ kí lẹ́ẹ̀ fi sí kí ni mo gbà pé kẹ́ bá ń fowó mi sí hmm. èrè èlò lẹ́jẹ̀ tẹ̀ ń fi fún mi ní tẹ̀ ń fún mi sẹ́mi hmm. mo bẹ̀yìn so gbogbo ẹ̀ ó tako islam hmm. torí ìdí eléyìí a kì í kówó kalẹ̀ lásán kẹ́nìkan sọ fún mi kí wọ́n máa fi ṣòwò èmi tí mo lówó ọmọ òwò tí wọ́n máa fi ṣe èmi tí mo lówó ìmọ̀ye tó wọnú owó ẹ̀kẹ́ ń fún mi lówó kan ṣé èsè rìbá ń fún mi ó dàbí ẹni tí ń ṣòwò kan ni bí káyí pé ó dálé epo lẹ̀ wọ́n á ní kí èèyàn lọ gbé hundred million wa, lórí hundred million yẹn màá máa gba ten ten million lóṣooṣù hmm. ten ten million lóṣooṣù ten ten million ti jẹ́ ó lérè nù hmm. láíláí èlé èlé ni wọ́n ń pè lẹ́yìn láti òfin ṣẹ̀ríà hmm. nítorí tó bá pé epo náà lẹ́ẹ̀ máa fi rà èmi pẹ̀lú rẹ gbọ́dọ̀ láǹfààní àti máa èló la jẹ lérè báwo la sì máa pín àmọ́ tó gbówó wá iye báyìí báyìí lọ́ọ́ máa gbà lórí rẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ iye báyìí báyìí lọ́ọ́ máa gbà lórí rẹ̀ lóṣooṣù rè bá gidi nù islam ò sì fara mọ́ ẹ rí i pé tí wọn náà bá ti sọ̀rọ̀ alẹ́ fáti jẹjẹkújẹ òfòkófò ń ṣọ torí pé kí ni ó ṣẹlẹ̀ ìbátan tó hundred million wọn máa gba ten ten million lóṣooṣù ò ah. ní gbàdúrà ẹ̀mẹ́ta lọ. Hmm. Ah, wọ́n sọ pé owó ti pòórá ni ah, ṣé alẹ́ máa ṣòwò kọ́ mọ́ sí ni. <laughs> Jazakumullahu khairan Sheikh. Hello, kọ́ yín o. Hello. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Kan gbẹ́ tí ń pè. Ìbéèrè Àmín, àmín. Ah, going to dáadáa kíkọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam aláìdíbàjẹ́ àti ẹ̀kọ́ ayé òde òní tó bá tàgbáyé mu láti ìpele kindergarten nursery primary àti secondary láàyè ìgbaniwọlé ń bẹ báyìí èdè òyìnbó yorùbá àti ẹ̀kọ́ èdè lágbàwọ ẹ̀sìn islam sì dámọ́ràn lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa pẹ̀lú àwọn olùkọ́ tó gbóyìn gbórí àyẹlẹgbẹ bọ́ọ̀dì náà sì ń bẹ rẹ́múrẹ́mú alimedina schools a ray of life easily reachable inexpensive pursuing the remarkable transformative education international standard curriculum frequent and successful assessment ICT devices Faith positive school climate come and discover the joy of learning within the sanctuary of Ali Madina Center, Papa Bede area, Ogbomoso. Our Arabic and Western education programs are nicely patterned in Islamic etiquette with memorization of the glorious Quran and Ahadith. Visit Ali Madina schools at gmail.com or call 0032 85 zero four six six Alimadina Schools, Sapabede area, Ogbomoso, in.

ṣùgbọ́n táwọn ọmọ yẹn náà tó wọ́n jogún pé ọmọ yìí wọ́n ti ṣe Wọ́n ni gan sọ́lọ́wọ́n ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ yìí náà máa ń gbọ́ yìí. Ah. ẹ má bínú ojú òpó yẹn ò sì dáná kò kílẹ̀ rárá ẹ má bínú. alhamdulilayi ọkọ̀kọ́ kọ́ gba ọmọ tó fi islam ọmọ tó bá bí lọmọ rẹ ọmọ ọlọmọ ọmọ ọlọmọ náà ni ọmọ jẹ kò burúkú mú ọmọ kò burúkú tí sọnù hmm. tó ṣe pé àwọn òbí tó bí ọgbà lọ́wọ́ wọn kí wọ́n tọ́jú rẹ̀ alágbàtọ́ lọ́ọ́ máa jẹ́ alágbàtọ́ kò lè dòbí láéláé nítorí pé wọ́n kọ́ ló bí òbí gbédè yorùbá òbí òbí ìwọ òbí títọ́ lọ tọ́ torí délé ọ̀wá lè sọ pé mo sọ́dọ́mà kò sẹ́nìkan tó lè pé mo sọmọ ọlọ́mọdọ́mọ tọmọ ọ̀dọ́mọ rẹ̀ hmm. ó ti wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ló wà ẹlẹ́dàá ọ padà fi òfin de pé kò gbọdọ̀ ṣẹlẹ̀ má ọwọ́gilé hmm. pé àgbọdọ̀ ṣe má ud'uhum li aba'ihim àwọn ọmọ gbogbo àwọn bàbá wọn ní kẹ́ ẹ má pàpè má wọn má ọmọ tí ìbá sọmọ rẹ wọn gbọdọ̀ pé lọ́mọ rẹ torí ìdè eléyìí ìsìláàmù òdì náà kò ṣe dáadáa o àwọn ọmọ òrukàn àwọn ọmọ àmọ ya wọn àmọ́ bàbá wọn àwọn ọmọ tán sọnù tán sọ sétí odò olórí ibú kankan bímọ lọ sọmọ nù hmm. so irú ọmọ tó bá gbé tó bá tọ́jú rẹ̀ dáadáa ló ṣe Olúwa Ẹlẹ́dàá ó san lẹ́san ńlá lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmà àmọ́ kò lè dọ́mọ rẹ̀ láéláé ara sábàbí tí ó fi mà pé kò dọ́mọ rẹ̀ òun náà ni pé tó bá kú kápọ́ máa ń lò ní gbogbo owó ilé ayé ọ̀lẹ́tọ̀ láti jogún ẹ̀ tó bá tí wọn náà bá sì kú kápọ́ ọ̀ lò ní gbogbo owó ilé ayé ọ̀lẹ́tọ̀ láti jogún kọ́bọ̀ nínú dúkìá rẹ̀ tọrọ ọmọ ọlọ́mọ ni ṣùgbọ́n kò sí nǹkan tó burú kò sí láǹfààní kọ̀ọ̀kọ̀ àkọọ́lẹ̀ wípé tó o bá kú kí wọ́n fún ní nǹkan báyìí gẹ́gẹ́ bí ẹ̀bùn bákan náà kò sí tó burú tó náà tó bá wo dáadáa tó ṣe sóun kó na ọkọ àkọọ́lẹ̀ pé tó ń bá kú o kí wọ́n fún ọ ní nǹkan báyìí àbí kó fún àwọn ọmọ rẹ ní nǹkan báyìí kì í ṣe pé wọ́n jogún rẹ̀ torí ìdè eléyìí báyìí ìsìláàmù ò dínà kẹ̀sí dáadáa o àmọ́ ní kò sọ́nà tó fi lè sọmọ ọlọ́mọdọ́mọ rẹ̀ eléyìí mú mi rántí àwọn nǹkan tí máa ń wá nù béèrè lọ́pọ̀lọpọ̀ wọ́n ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá àwọn làwọn gbé wọ́n ní ọ̀dọ̀ ọkọ màmá àwọn làwọn gbé ẹ̀gbọ́n bàbá wọn ọkọ màmá wọn àwọn wọ̀nyí wọ́n ṣe dáadáa sáwọn wọ́n sì má wọn lọ́mọ kódà gbogbo ìgbà táwọn fi wà lọ́dọ̀ wọn orúkọ wọn làwọn ń jẹ́ bàtí bàbá yìí wá kú wọ́n wá pín ogún wọ́n pín ka wọn rárá o wọ́n wọ́n sì wá pín ajá tí wọ́n pín kan lè máa mú ìwọ kì í sọ ọmọ bàbá yìí kì í sọ ọmọ bàbá yìí bàbá yìí gbàgbà tọ́ rẹ ni láti ìgbà tí bàbá yìí ti wà láyé ló ti ṣàṣìṣe nígbà tó ní kọ́ máa jó kọ́ tòun kọ́ pó kọ́ bàbá tiẹ̀ tì bàbá mú kọ́ bàbá wa tó kọ́ bàbá wa sọnù táàrẹ̀ ní tàwa ló lóbó rẹ̀ kò sí tó burú ká máa jọ́ máa Abdullah hmm. torí gbogbo wa náà Ibadullah hmm. àwọn ẹrú Allah ni wa àmọ́ kó máa jó kọ́ bàbá tí ì ṣe bàbá rẹ̀ rárá ọ̀gbọ́dọ̀ dán òwò tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́ ń gbọ̀n o hmm. ọ̀ parọ̀ rẹ̀ látòní lọ ìwọ́n tó ti takú wọn lé tó ló kọ́ rẹ̀ lọ́mọ ọlọ́mọ máa jẹ́ látò ní lọ́kẹ́ pààrọ̀ rẹ̀ ọmọ tí ìsọmọ rẹ̀ kì í sọmọ rẹ̀ má da wàhálà alẹ́ lẹ́yìn ikú rẹ̀ hmm. ọmọ míì náà tí ọ̀fẹ́ kan ṣe òun náà bá fà ké kọ́rí wọ́n pín gbogbo dúkìá tán wọn ò pín tiẹ̀ má ó ní bí ó lẹ́ ṣe yá hmm. bàbá ọ̀yà kún tó kú èèyàn burúkú lẹ́yìn tí bàbá fi lẹ̀ sáyé hmm. òun ọjọ́gún tó ń wo ogún ta lọ́ọ̀jẹ̀ ọjọ́ lọ kọjú mọ́sẹ̀ rẹ̀ àti pín ogún kan bẹ́ẹ̀ rí gbogbo àwọn bàbá màmá tán wà ń bẹ wọ́n bá sá ń bẹ̀bẹ̀ ẹ dákun ẹ fún lágbájá náà fún lágbájá náà ah, alájọ ọ̀yà gbà wọn fi kú ah, òfin ṣẹ̀rí àti ìyá hmm. òfin ṣẹ̀rí àti ìyá ẹ lọ́ọ́ pé wá hmm. so wọ́n ní kò ní ìdí ọ̀rẹ́ jíṣẹ́ fún kò lẹ́tọ̀ọ́ láti jogún kankan bí hmm. tó bá yẹ pé aláàjì náà gbẹ́sìn islam yé dáadáa kó tó kú ni kò bá kọ àkọọ́lẹ̀ tí mo bá kú o ẹ bá ń fún lágbájá ní nǹkan báyìí nígbà mo ti mọ̀ pé kò ní jogún ni àkọ́dá ah, kí wọ́n máa gbẹ́sìn kan gbọ́ yìí olódo lásán olóhùn sí islam kò mọ nǹkan kan pa rẹ̀ mm. ẹ̀rí tẹ́ bá rìn súnmọ́ àwọn tó mọ̀ nípa ẹ̀sìn mm. àwọn nǹkan tẹ́ lè fi ṣe àwọn ẹnìkan láǹfààní tọ́ pé wọn lẹ́tọ̀ọ́ àti jogún ẹ̀ ti mà á mm. níjọ́ tí wọ́n bá kú onú òní máa fojú aláìdá wọ̀ ọ́ wọ́n pe ah bàbá yìí da títí dẹ́yìn ikú wọn so ọkọ̀ àkọọ́lẹ̀ bá ń fún ní nǹkan báyìí bá ń fún ní nǹkan báyìí nígbà mo ti mọ̀ pé kò ní jogún mi. ẹ lọ́dún bá yín o. Wàhálàìkùn sọ́lọ́run rọ̀ṣàtìlá. Ìbẹ̀rẹ̀ ní pápá wà. Ẹ̀rọ̀kùnrin tó ń kiri ọjà láti lọ lọ sí Jàmbàrí. Tó máa lọ bẹ̀rẹ̀ every every day, àmọ́ kìí sun ìdè. Tó bá fẹ́ kété àṣọ láti Ashton. Ẹ̀rọ̀kùnrin bí ìlú gbọ̀rọ̀gbọ̀ ṣe. Ọ̀dà, ó ti yé. Jàmbàrí ogun mọ́ Sọ̀ndé. Ẹ̀lọ́. Ṣé Jàmbàrí tògbómọ̀ṣọ́ lẹ́ ń sọ àbí kìbòmí? Jàmbàrí tó dáa jù ní kẹ́ẹ̀mọ̀ pé sọ́lá tí wọ́n kẹ́ẹ̀mọ̀ pé náà. Jazakumullahu khairan Sheikh ibi láti ṣẹ́nà ó lè ní lórí òtò ní ìtọ́jú àkóní